إن الحمد لله نحمده ونستعينه ونستكشره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله <clears throat> وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك يفو الله وبا ó tún ṣe ní ìrọ̀rùn fún wa láti pàdé ní àyè alálùbáríkà yìí àtọ̀rọ̀ àlékún ike àti ìgẹ̀ fún ọtí sálá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ike ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí wọ́n bá òtí sẹ́nà àtàwọn aráalé rẹ̀ àti àwọn sàhábì rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama kí ọlọ́run bá kí wọ́n máa ṣàìkàwá لنا بإذن الله تعالى ní ìjókòó tí o ní ọ máa sọ̀rọ̀ nípa iktisabu zadi liyaumi al-akhir pípèsè. nǹkan ìrìn àjò fún ọjọ́ kan ìpèsè nǹkan ìrìn àjò fún ọjọ́ kan òdìsánlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam ọkọ wa wípé nínú sẹ̀mí wa ká ṣe sẹ̀mí gẹ́gẹ́ bíi ẹni tó rí náà tó fẹ́ rí náà kọjá ni kì í sì sẹ́mi onílé ọlọ́nà onílùú tó ti débi tí ń gbé nítorí náà orí ìrìn àjò láwà. Abu Bakr radiyallahu ta'ala anhu arda ó ní tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tí èèyàn bá kú tán alámọ̀rí náà ti pín síbẹ̀ ni ó ní kò bá rọrùn ó ní ṣùgbọ́n ní ti ń bẹ lẹ́yìn ikú ojú èyí tí a rí lọ nígbà tá à ń ṣẹ̀mí. ìrìn àjò yìí kò pin pẹ̀lú ikú ìjọ tẹ́mi bá bọ́ ìjọ náà lèyẹn bẹ̀rẹ̀ stéèjì míì nínú ìrìn àjò yẹn. ìrìn àjò tá à ń rìn lásìkò tá à ń sẹ̀mí lórí ilẹ̀ yìí nínú ẹ̀ láti wá ìńtàfi ìrìn àjò lẹ́yìn bàtà bá kú. títí tí ó fi di ọjọ́ kan yìí. àánú ọlọ́run pọ̀ lórí wa nítorí pé nínú ìrìn àjò tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí èyí tó kúrú jù nínú ẹ̀ òun náà lèyí tá à ń lò lọ́wọ́ yìí bó tilẹ̀ wù kéèyàn pẹ́ tó lé ayé ìrìn àjò tó lò nínú sẹ̀mí rẹ̀ lórí ilẹ̀ òun ló fi kúrú jù nínú stages ìrìn rẹ̀ tí ó rìn ayé yóò lò sùn mẹ́sàn-án nínú àpò bíi ìyá tó tara rẹ̀ wáyé àbí kó má lò tó bẹ́ẹ̀ àbí kó lójú bẹ́ẹ̀ lọ díẹ̀ lẹ́yìn ìgbà tá a bá fi sáyé tán nítorí kòsòsíyà pẹ̀kúlíárìtì táwọn ọmọ èèyàn ní kì í ti gbàrà tá a fi sáyé iná ni ó bẹ̀rẹ̀ sí máa rìn ni ó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ni ó bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé lọ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá yòókù tọ́lọ̀ wọn dá bó ṣe ṣe wọn nù tójú wọn bá ti yà báyìí bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ omi láti gbà tójú rẹ̀ ti yà ló ti lọ ló ti fìyálẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ó ṣe ẹ̀dá ọmọ ènìyàn ní ẹ̀dá tí ó yàtọ̀. ó sì àpọ́nlé ọmọ ànábì àdà láti bíbá ilé ìrìn àjò náà ti bẹ̀rẹ̀ títí tí ó fi di ọjọ́ tí lọ́jọ́ tó délé ayé àwọn èèyàn ń dunnú òun ń sunkún tí ó fi di ọjọ́ tí yóò padà táwọn èèyàn ó máa sunkún ṣùgbọ́n nìkan kan ò ní lè fọwọ́ sọ̀yà pé ṣé ẹ̀ nílò òun rí ni àdẹ́kùn ní sùn torí wọ́n kàn ní méjì ọjọ́ tí èèyàn bá kú ìmọ̀ kó wà nínú àwọn tí wọ́n máa rẹ́rìn. láti ní màpẹ́ rẹ́rìn ìmọ̀ kó wà nínú àwọn tí wọ́n máa sunkún ẹlẹ́lẹ́wàá ti jẹ́ pé Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní tó kù bá kú ẹ má ń lọ jànáza òkú lára nítorí pé tó bá jẹ́ èèyàn dáadáa ni àbùrọ̀rùn lọ jànáza rẹ̀ lára ẹ lọ gbé sínú sàárè kó lè bẹ̀rẹ̀ kí pàdé tó bá jẹ́ èèyàn bú ni àbùrọ̀ gbé òkú èèyàn bú sàárín yín lẹ́yìn ìgbà tó ti kú tán ìyẹn ẹgbà wọ́ọ̀rọ̀ mi òtítí ẹ̀rọ wọn bá ní kéèyàn dáadáa bá kú wọ́n ní yóò máa sọ̀rọ̀ ibi kọ̀dìmúni kọ̀dìmúni kọ̀dìmúni kọ̀dìmúni ibi ẹ̀ tètè gbé mi lọ ẹ̀ tètè gbé mi lọ ẹ̀ tètè gbé mi lọ sórí tẹ̀ ẹ̀ tètè lọ sí ní nítorí dáadáa tó di rí tó fẹ́ lọ pàdé mbẹ àwọn yẹn ni tatanazzalu alayhim al-malaikatu alla takhafu wala tahzanu. àwọn awòlìyàwó ọlọ́run àwọn ẹni àyànfẹ́ ọlọ́run láwọn màláíkà wọn máa sọ̀kalẹ̀ wá fún wọn ní ròdùnú tá a bá fẹ́ gbẹ̀mí wọn wọn mọ̀ fún wọn náà sọ̀kalẹ̀ pé ibi tẹ́ ń lọ yìí ẹ̀ débẹ̀ rí ibi tí èèyàn bá dé rí tó sì jẹ́ ibi tó yẹ kó bá èèyàn lẹ́rù èèyàn bẹ̀rù àwọn mọ̀láìkà wọn sọ la khawfun alaykum àìsí ma tastakbilun nínú tẹ́fẹ́ lọ pàdé kò sí bóyá fún yín wala tahzanun ẹ sì má bọkàn jẹ́ gan nípa ẹ̀yìn ọlọ́wọ́ mójútó ẹ̀yìn ilé wa jẹ́ ti gbé èèyàn dáadáa tí èèyàn bá jẹ́ ẹ̀mí ara rẹ̀ lóògùn nítorí kó lè di èèyàn dáadáa èèyàn dáadáa nínú muamala àárín àtọ náà àkọ́kọ́ nù bó láàrin ìrìn àtọ lọhùn rí ní gbogbo ìgbà kó wọn di ààrẹ léèrè bó láàrin ìrìn àtọ lọhùn rí àkọ́kọ́ nù ẹ̀kejì èèyàn dáadáa nínú muamala àárín àtàwọn èèyàn. àwọn adéyìn ó fi ilẹ̀ láyé nígbà tí ó bá sígbò padà ọlọ́run ó mójútó ọlọ́run ó mójútó wọn lẹ́yìn rẹ̀. àwọn olùmọ́ni ìtumọ̀ róòdù náà dáwọn màláíkà ń fún wọn pé ẹ má banú jẹ́ nípa ń jẹ́ pé àwọn ọmọ yìí ti kéré bó ni ìyá yìí ó sí àwọn ọmọ yìí sí bó ni ó mójútó àwọn ọmọ yìí ọlọ́run ní ẹ má fọkàn jẹ́ gbà yẹn á mójútó wọn. nínú ẹ kẹsà nabiyullahi musa àti khidir kí ni ọlọ́run bá fún wa ní ìròyìn nípa ẹni khidir wí fún ànábì musa nípa nípa ntí bàbá àwọn ọmọ òrukàn yẹn fi pamọ́ sínú ilé tó fẹ́ wó yẹn tí kídúrú fẹ́ kílé náà wó nítorí káwọn èèyàn má bàa fura sí tí wọ́n fi bá mọ́ fáwọn ọmọ òrùka ó ní wa kana abuhuma saliha ọlọ́ni bàbá tó bí àwọn ọmọ yẹn nígbà tó fi wà láyé ó jẹ́ èèyàn dáadáa ẹ wo àwọn onírìn àjò tí wọ́n ní nǹkan kan ṣe pẹ̀lú ìlú yẹn lọ́lọ́run lò láti fi dáàbò bo dúkìá àwọn ọmọ òrukàn yẹn nítorí kí wọ́n lè dàgbà wá bá a. kí ẹ tún àní rẹ̀ àtọ́lọ́run ṣe tí ẹ bá tún àní rẹ̀ àtọ́lọ́run ṣe tán tún àní rẹ̀ àtàwọn èèyàn náà ṣe. torí bẹ́ẹ̀ ni tí àní rẹ̀ àtọ́lọ́run tó dámánà tó kó àwọn ẹ̀tọ́ àwọn èèyàn lérí ọlọ́run ọba tí ó ti ọba alábòsí yóò gbẹ̀ àwọn ọmọ èèyàn fún wa. ẹlòmíì ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni yíyí ọ̀rọ̀ náà lọ́sọ́bàá díjọ́ gbẹ̀dẹ̀ àlùfẹ́yàmà ẹ̀tọ́ ọmọ ànẹ́bí adama tó wà lórí rẹ̀ òun là nẹ́bí pẹ̀lú muflis sallallahu alaihi wasallam ànẹ́bí ní kẹ́ẹ̀ma ìkíni ìtumọ̀ bankrupt dáadáa òun lè yẹn dáadáa èdè pé ẹni tí èyí ṣe mùsùlùmí dáadáa kò ní kírun kò ní gbáwẹ̀ kò ní yọ ó gbààwẹ̀ ó ṣe sàárà gbogbo ṣe dáadáa táwọn èèyàn ń ṣe òun náà ṣe gbogbo ṣe dáadáa táwọn mùsùlùmí máa ń ṣe òun náà ṣe yìí ṣe kó ṣe lásán kódà gan tó balada ọlọ́run fún ládà rẹ̀ ó ní ṣùgbọ́n wọ́kàlẹ̀ dọ́ra bá hàdà nítorí pé ju agbára tọ̀hún lọ ó nà wọ́n sáfà kàdé má hàdà nítorí pé ilé yẹn ò lẹ́ni tó lè gbàálẹ̀ ó tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ wọ́n akọ̀dà má lẹ̀ hàdà láì sẹ́tọ̀ òun ni muflis tó yẹ pé ládàá rẹ̀ ni quiet ó tẹ̀ lọ́jọ́ àlùkìyàmọ̀ orí ládàá orí ládàá wẹ̀ orí ládàá zaka ṣùgbọ́n yóò máa wo ládàá náà tí wọ́n sì máa pín fáwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ lọ́rùn rẹ̀ látàrí pé ó tún àárín rẹ̀ àtọ́ ọlọ́run ṣe àwọn tẹ́tọ́ ọlọ́run ní ó ṣe ó ṣe wọ́n ṣùgbọ́n kò tún àárín rẹ̀ àtàwọn ta ní ṣe àtàwọn èèyàn ṣe olóòwò adáni Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam tó fi ń máa ń sọ fáwọn sáadé rẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tó wà mọ̀ pé òun ní ẹ̀tọ́ kan lọ́rùn ni títí tó ti fẹ́ gbẹ̀tọ́ rẹ̀ padà kó dákun kó gbà á látàyè Umar bin Khattab radiyallahu ta'ala anhu wa lọ́jọ́ tí ah, al yẹn tí ogún mẹ́rù ní ọ̀bẹ ọ̀bẹ tó ní ẹnu méjì nítorí kí mẹ́rù mọ́ báyìí yàtọ̀ sí pé wọ́n rẹ wọ́n rẹ ọ̀bẹ náà pẹ̀lú poison ó tún wá jẹ́ ọ̀bẹ tó lẹ́nu méjì tí ó fi jẹ́ sí pé nígbà tí wọ́n bá fi gún yàn ìgbà tí wọ́n bá fà padà ní tó gé lọ nígbà tí wọ́n fi gún ọ̀tọ̀ ní tí ó fà padà ọ̀tọ̀ wọ́n ní Umar Khattab radiyallahu ta'ala anhu àrùdọ nígbà tí wọ́n fún ní wọ́n fún ní wàrà bí wàrà kọ́ ni wọ́n pè ní Yorùbá nínú wàrà náà rí wọ́n fún ní wàrà tó mú wàrà báyìí ní funfun bó ṣe mú yìí náà ló dájà rè báyìí wọ́n ní Umar ní ta ló ta ló gún mi ní ọ̀bẹ wọ́n ní Abu Lu'lu al-Majusi ni mo dúpẹ́ fún Ọlọ́run. tí ò jẹ́ kó jẹ́ sí pé ẹni tó pa ní mùsùlùmí nítorí pé kò fẹ́ kí nǹkan kan kífà ni ń fọ kó àti mùsùlùmí kankan papọ̀ lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ kíni lọ́jọ́ gbẹdẹ àlùfíàmù gbogbo eléyìí ń bẹ nínú àwọn nǹkan tí èèyàn máa ń fún nínú ìrìn àjò rẹ̀ rò pé smartness ni ká nínú tó yẹ kí ẹ̀tọ́ wa jẹ́ kan náà ká gbà jù lọ nítorí pé àdàrú máa lójú àbí ara nǹkan àna ní àna fagídé nítorí pé ẹni tó fẹ́ ta fún wa kò ní choice ó ta ó gba ká mú ó lè má jèrè kankan bẹ́ẹ̀ ìwọ máa dúró pé àmúra dáa níbi tí mo ti kọ́ béèrè kan iye báyìí ni wọ́n pè é. wẹ̀rẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni tó dẹ́bi pé ọlọ́run ó gbà fún tó bá dijọ́ pé dàlàyà nù nítorí náà kéèyàn tún àárín èèyàn àtọ́lọ́run sí bákan náà kó tún àárín rẹ̀ àtàwọn ẹ̀dọ́ ọlọ́run ṣe nítorí pé ọlọ́run ọba ọlọ́run ọba ò ní fi ẹni tí ó fìyà jẹ àwọn ẹrú rẹ̀ ọlọ́run ọba ò ní fi rẹ̀ lọ yóò gbẹ̀tọ́ àwọn ẹrú rẹ̀ fún kí ló fà á kí a fi ní bùkátà sí ká pèsè di ọjọ́ nìkan yìí nítorí pé ìpèsè wa táwọn pèsè lọ́jọ́ ọ̀kan yìí lásìkò tá à ń tẹ̀ ní lọ́wọ́ yìí àwọn pèsè rẹ̀ di ọjọ́ tí la yanfa'u malun wala banun illa man atallaha biqalbin salim ọjọ́ tó yẹ sí pé àti dúkìá àtọ àtọmá fi àwọn àdépọ̀ wọn gbà nílẹ̀ ọmọ méjì ra ni wọ́n fi gbogbo wọn kìíní wa àwọn wà ọjọ́ yẹn owó ò ní ṣe kíni owó ò ní ṣàǹfààní owó tí ó ṣàǹfààní lọ́jọ́ náà òun lówó tá a gba ọ̀nà ẹ̀tọ́ rí láyé tá a sì ná sójú ọ̀nà ọlọ́wọ̀n ọba láyé. lẹ́nu bàtà ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n bí àwọn sàábé léèrè pé man minkum malu warasatihi ahabbu ilayhi min malihi tani nínú yìí tó jẹ́ sí pé dúkìá àwọn tí wọ́n jogún rẹ̀ ọmọ ni ìyàwó ni ẹbí ni ará nínú àwọn tó gún tọ́ sí tani nínú yìí ló nífẹ̀ẹ́ dúkìá àwọn tí wọ́n jogún ẹ̀ ju dúkìá tara rẹ̀ lọ wọ́n ní ya Rasulullah ma minna min ahadin illa wa maluhu ahabbu ilayhi wọ́n ní èrè òjìgì ọlọ́run wa kò sẹ́yìn kankan nínú wa àyàfi kó sẹ́yìn pé dúkìá tiẹ̀ náà ló fi nífẹ̀ẹ́ títí dúkìá tẹ̀lómi lọ. òjísàlá Muhammad sallallahu alayhi wa wa láàyè wọn pé dúkìá yín òun ni ìjẹ́jẹ́ nínú ẹ̀

tẹ́ ń fa èrè rẹ̀ jẹ́ tẹ́ ń kó jọ tẹ́ ń kó pamọ́ tẹ́ ń kó pamọ́ tẹ́ ẹ̀ ṣe tára ti ọba ó dà gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ ti pé ẹ fẹ́ràn bígbà tẹ́ ẹ ń dáàbò bo dúkìá àwọn tí wọ́n jogún yín lásìkò tẹ́ ìrọ̀ ní dúkìá kankan torí pé dúkìá yín òun lè ná sójú ọ̀nà ọlọ́run ọba tẹ́ lọ wọ́n ní ní ọjọ́ kan òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam jẹ́ bí gbogbo àti mọ̀ pé olùtọ́ rẹ ni wọ́n ní wọ́n pa ẹran nílé òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam olùsí ọlọ́run àwa ó wà ń pín ẹran náà ó wà ń pín ẹmú ilé ìlọ fún àwọn ilé lágbájá ẹmú ilé ìlọ fún àwọn ilé lágbájá wọn olùsí ọlọ́run padà wá sọ́dọ̀ Àìṣà ó wà ní kí nínú ẹran tá a gé yẹn ibi gbogbo ẹran náà láti pín tán àbí ọwọ́ díẹ̀ tó kù náà ni òjijì ọlọ́run ọba ní wípé baqiyat kullu shay'in illa hada èyí tá a pín yẹn òun ló ṣẹ́kù èyí tá a fẹ́ jẹ yìí òun ni òun ní ṣẹ́kù torí pé èyí tá a pín yẹn òun ni lálọ́ bá gẹ́ni òun lálọ́ bá ìtàn rẹ̀ òun ló ṣẹ́kù nù ìtumọ̀ sí ṣẹ́kù àpáàpá ìtumọ̀ kí nǹkan ṣẹ́kù òun náà ní kí èèyàn fi pamọ́ sọ́dọ̀ ọlọ́run eléyìí lọ́wọ́ jẹ́ sí pé àwọn sàárì òjíṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam wọ́n á máa ṣe competition ni nípa nínáwó sójú ọ̀nà ọlọ́run ọba débi pé àwọn sàárì kan sọ wípé àwọn á máa lọ ṣe àárù kí sẹ́kẹ́ tó dìgbé ní pa wọn ó láwọn àwọn á máa lọ wọn lọ ṣe àárù lọ rú ẹrù tó wúwo nítorí káwọn lè kó lè sanwó fáwọn owó tí wọ́n bá san fáwọn yẹn wípé ẹ̀dá títọ́ ọlọ́run káwọn náà lè rí dá sí nínú hadithi tó gbajúmọ̀ àwọn tálákà wọn abúti sálá Muhammad sallallahu alaihi wasallam wọn afẹjọ́ àwọn olówó sun òjíṣẹ́ ọlọ́run kí ni wọ́n láwọn irú ẹ̀ṣẹ̀ wọ́n làwọn olówó ń bà náà ti tẹ̀ wọ́n ṣé nítorí pé wọ́n yẹ fún wọn lówó ni sítorí pé àwọn olówó gbà náà yẹ pé owó fáwọn tálákà yẹn wọ́n ní èrè òjíṣẹ́ ọlọ́run zahaba adudu fúnri bí òjò kọ̀mpléǹtì àwọn tálákà ni pé àwọn onídúkìá àwọn olówó wọ́n ti kó gbogbo ládàá tán wọ́n ní yusalluna kama nusalli bá a ṣe ń kírun làwọn náà ń kírun yasumuna kama nasum bá a ṣe ń gbáwẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń gbáwẹ̀ gbogbo àwọn iṣẹ́ dáadáa tá à ń ṣe làwọn náà ń ṣe tọ́rọ̀ bá wá déjì pé ká náwó sójú ọ̀nà ọlọ́run ọba àwọn lówó tí wọ́n náà wò ṣe jẹ́nu àwọn olówó. òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam ó wá ní kó òun tọ́ka àwọn lọ síbi tí wọ́n máa ṣe kí ládàá wọn ò fi pọ̀ sí i ó wá kọ́ wọn ní tasbih tahmid takbir kó wọ́n máa ṣe àwọn azkaru subhanallah alhamdulillah allahu akbar ìròyìn tí etí àwọn olówó wípé àwọn tálákà nínú àwọn ẹwọ́ competition ti bẹ́lá ni àwọn tálákà nínú àwọn mùsùlùmí wọ́n lọ bójú sí ọlọ́run ìdí wọ́n ti wí fún òní òjijì ọlọ́run ti kọ́ wọn láwọn nǹkan míì tí wọ́n máa ti ń jí ládàá wọn lè kọ̀ àwọn náà ṣe ìgbà tí ti fáwọn náà àwa náà lẹ́nu ṣe ní tàkìlírù àti tàhílírù àti tàhílírù àti tàhílírù subhanallah alhamdulillah milonia subhanallah alhamdulillah tálákà subhanallah alhamdulillah wallahu akbar subhanallah ah, àwọn tálákà àtà bàbá yóò ẹ̀sùn fi wá lẹ́nu eléyìí náà nígbà wà lánàbì ní àmà fèrè ọmọ tó padà lọ́dọ̀ anẹ́bì Muhammad ó ní èrè ìjíṣẹ́ ọlọ́run ní tó kọ́ wa ní ijó ní ìpè ká máa ń ṣe àwọn olówó yìí náà tó ti gbọ́ wọn tó ti ń sìn anẹ́bì ní zalika fadlullah yu'tihi man yasha ó ní ìyẹn ọlá ọlọ́run ni tó máa ń fún ẹni tó bá ṣe kí ni ẹni tó bá wù nítorí náà ọjọ́ náà owó ò ní sáǹfààní kò sẹ́ni kankan tí máa ń kó dọ́là lọ àbí náírà kò sí kékeré sádàkà kò sí kékeré rẹ̀ mélòó mélòó nínú sádàkà tá a fojú di kó kéré tó jẹ́ dípò òǹgẹ̀ lọ́rọ̀ òǹgẹ̀ ọba gbogbo alamọ ìtàn sàábí tó fi ìjọba ìlú àbí rẹ̀ tó fi tọ́ rẹ̀ lọ́tọ́tà ní Muhammad sílẹ̀ nígbà àwọn èèyàn ti sàárà tí òun ìjọ òyìnbó sàárà ọkàn rẹ̀ bàjẹ́ àwọn èèyàn kálukú mú tó níwá òun ní nǹkan tó lè mú wá nígbà tó padà lọlé ó ní èrè ọlọ́run ọba gbogbo ẹni tí mo lẹ́tọ̀ọ́ ọlọ́run rẹ̀ nínú àwọn mùsùlùmí ẹni tó bú mi ni ẹni tó sọ̀rọ̀ mi lẹ́yìn ni ẹni tó ṣàìdá mi ni ó ní ọba ìní tí màá fi ti sàárà mo jẹ́ àfihàn mo ti sàárà fún un ọlọ́run bá ti ó ṣe wáhí pàǹdà Muhammad sallallahu alayhi wa sallam pé arákùnrin tó lọ sí sàárà àti ẹni kọ̀rọ̀ yára ti ẹni o kò nẹ́kọ́ bọ̀ o ọlọ́run ṣe wáhí pàǹdà bíi pé kó jíṣẹ́ fún arákùnrin pé sàárà tó ti ọlọ́run ti gbà á torí nìyí fojú di ìdí yẹn bá fẹ́ fi ṣe sàdákà ìyẹn fojú di torí pé bẹ́ẹ̀ nù àwọn kìyàsà tí ṣètọ́nù máa ń lò láti má jẹ́ kéèyàn ṣe kéèyàn kéèyàn ṣe dára ìpè à tí wàá ní fifteen naira fẹ́ ṣe fún ẹlòmíì nínú òṣèlú tẹ lómi wà tẹ ẹ bá fún fifteen naira yóò fẹ́ lè ṣe àdúrà yóò fẹ́ lè ṣe àdúrà ló fẹ́ ṣe yóò fẹ́ ṣùgbọ́n yóò fẹ́ lè ṣe àdúrà yóò tóbi mọ sọ pé fifteen naira kéré mọ sọ pé ten naira kéré tí wàá yẹ pé ten naira ló bá lágbàá mọ sọ pé ten naira kéré ṣètọ́ ni wọ́n sọ pé ten naira tó ń lágbàá nu ṣùgbọ́n ṣètọ́ ni ní ṣe oṣù tó lágbàá yẹn. wọ́n ní wọ́n fẹ́ ṣe nǹkan kan ìhàn ìsìn kan yóò ná wa ní ten million bó ní kálukú dá sí ìwọ five thousand ṣètò ọ̀nà wa sọ̀rọ̀ pé à ò jẹ́ fún òwò rẹ̀ kalẹ̀ ẹ̀ kí ni five thousand fẹ́ gbé ní ten million. torí bí ṣètò ọ̀nà òfẹ́ kó o ṣe kí ni ṣètò òfẹ́ kó ṣe. ọjọ́ yẹn kò ní sọ́ọ́ ma kò sí ní sówó ọjọ́ tá ń wí yawma yajma'u Allahu ta'ala fihi al-awwalina wal-akhirin ọjọ́ náà lọ́wọ́ ọba yóò kó àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn yóò kó wọn papọ̀ kul innal awwalina wal-akhirin lamajmu'una li yawmin ma'lum sọ fún wa ilé òjìkálà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn gbogbo wọn lákò wọn papọ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmà nínú bàtà dídí ọjọ́ náà ọjọ́ ọjọ́ àdírí títí tó ní agbára ni torí pé ẹni tẹ́ ẹ̀jọ́ ẹni tẹ́ ẹ̀jọ́ sẹ̀mí ẹni tẹ́ ẹ̀jọ́ gbé àdúgbò kan náà ẹni tẹ́ ẹ̀jọ́ gbé kan náà ẹni tẹ́ ẹ̀jọ́ sí ní kọ́ńtínẹ́ǹtì kan náà ọjọ́ náà yóò máa dírì rẹ̀. ala ru'usil khala'iq bákan náà ọjọ́ tá a ní ká pèsè rèé ká pèsè ohun ìrìn àjò ọjọ́ náà ọjọ́ náà ọlọ́run ọba ròyìn rẹ̀ fún wa nínú Al-Qur'ani lọ́pọ̀lọpọ̀ àyà ọlọ́run ọba kò ṣàbòsí fún wa ó ṣàlàyé bọ́jọ́ náà ó ṣe rí fún wa nítorí ká lè múra lọ́jọ́ náà ọlọ́run ọba ní yá ayyuhan nasu ttaqu rabbakum inna zalzalata as-sa'ati shay'un 'azim ó lẹ́yìn èèyàn gbogbo èèyàn pátá lọ́rùn pé ó ní ẹpá ọlọ́run ọba yín nítorí pé mímì ọjọ́ mímì wákàtí gbẹ̀yìn ọlọ́run ní shay'un azim ó ní nǹkan kan tó tóbi ni o ẹ ọlọ́run ọba nínú àwọn àròyìn nínú àwọn orúkọ òun náà ni al nínú àwọn àròyìn òun náà ọlọ́run ọba ọba tó tóbi ní ròyìn nǹkan kan pé nǹkan náà tóbi شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملاء أجونا لذلك تموتي أفكشن هو لا هنية أتوم أتوم تتريكي مميا لو أجونا نتوري إفوية أجونا يانو نرأي ومنام أجونا أجونا obìnrin kan ò ní ní nǹkan kan nínú àpò òbí rẹ̀ tayọ jọ́nà àtẹ̀yí tó ti tó bí àtẹ̀yí tí ò tó bí láti lọ́jọ́ náà ni gbogbo ìyẹn obìnrin ti máa ń bẹnu rẹ̀. wàtsára ni àtàsókàrà ọlọ́run ní ilé ajá Muhammad sallam lọ́jọ́ náà ó rí táwọn èèyàn máa ń hún rírà ìhún rírà àwọn tí wọ́n mu títí wọn lè dúró nítorí pé ọtí ń pa wọn wọ́n máa hùn bẹ̀ sókàrà ó ní ní tó rí lọ́jọ́ yẹn ó ní kì í ṣe pé ìhúrí ìlànà kò sọ tí ń bì kankan tẹ́ ẹnì kan mu dípò kọ́ tí ó máa pa walakinna azaballahi shadid ṣùgbọ́n nítorí ìyà ọlọ́run ọba tó le koko àti ìbẹ̀rẹ̀ tí màá fi àjẹ́ nìkan o ibi bá ẹnìkan kò tí ì máa jẹ àkàtà ẹnìkan kò tí ì máa jẹ àkàtà ṣùgbọ́n ilé koko ìyà náà ló jẹ́ káwọn yẹn wà nínú situation yẹn tó ti bá àti ìbẹ̀rẹ̀ tí ìyà náà jẹ́ nìkan kan. ọjọ́ náà ọlọ́wọ́n bá ní idha zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu athqalaha wa qala al-insanu ma laha nígbà tí a bá mì ilẹ̀ ní mímì rẹ̀ tí ilẹ̀ kó gbogbo ti ń bẹ nínú rẹ̀ jáde ẹlòmíì ti kú ní ìsìn ó ti ju ẹgbẹ̀rún ọdún lọ ọjọ́ náà á dùn ilé ó pọ̀ tí ń bẹ nínú rẹ̀ jáde ọmọ yìí wà máa ṣe mà máàlà tí kí ló ṣe ìwọ ọlẹ̀ kí ló dé وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها أجونا إلى يوم فويسي yóò máa fún wọn níròyìn nípa ara rẹ̀ wípé ọlọ́run ọba rẹ̀ ilé òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam òun ló ṣe wáyé fún mi يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم كيش ليروا أموالهم أبي ليروا أبناءهم ọjọ́ náà àwọn èèyàn máa jáde lọ́tọ̀ọ̀tọ̀ nítorí ká lè fi kí wọ́n lè fi iṣẹ́ wọn hàn wọ́n ìyẹn ni pé interpalating dìrìn ọjọ́ náà òun náà fi ṣe dáadáa ọlọ́run ní faman ya'mal mithqala dharratin khayra yá gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ bó tilẹ̀ wò kíṣẹ́ náà kíṣẹ́ náà kéré tó kó jẹ́ pé iṣẹ́ náà kéré kó ṣe òdiwọ̀n ọmọ náà gùn ni yàrá ọlọ́run ọba ọba kì í ṣe ọba kì í ṣàbòsí mi bó wò kíṣẹ́ dáadáa kó kéré tó èèyàn á rí tó bá jẹ́ ọ̀gbẹ́dàgbé àná eléyìí náà ọ̀kan nínú àwọn ẹ̀rí bíbí ń hàn wá wípé ká má fi ojú ṣe gíga ká má fi ojú ti ṣe dáadáa gbogbo alama hadithi arákùnrin kan ní Muhammad sallam ní òun rí arákùnrin kan yataqallabu fil janna arákùnrin náà ń lọ ń bọ̀ nínú ààyè ààyè gbà nínú àlìjánà kí ló ṣe so fi gbogbo ọjọ́ ayé rẹ̀ kírun ni àbí fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbàwẹ̀ ni àbí gbogbo dúkìá rẹ̀ ó fi ṣe sàárà ni kí ni tó ṣe tọ́lọ́hún fi fún un ní ààyè tó tóbi nínú àlìjẹ́nà yẹn fi shajaratin qata'aha nípa igi kan tó gé kúrò lójú ọ̀nà àwọn èèyàn igi tó wà lójú ọ̀nà tí ń ní àwọn èèyàn lára ilé yà máa ṣẹlẹ̀ lọ́pọ̀ gbà ẹ̀rí ládùúgbò tí gbogbo ẹni tí ń gbé ọkọ̀ jáde ládùúgbò kòtò kan bẹ tí gbogbo wọn máa pẹ́ wọ́n tó yẹ pé ó lè má nà ju two thousand naira lọ pé ká pe ọmọ ní wheelbarrow kan kó yẹ pẹ̀ wá kó kúta wá ká fi dì ṣùgbọ́n nìkan kò ráyè ṣùgbọ́n ní gbogbo yẹn la nínú àwọn ẹsẹ̀ dáadáa tẹ́sí Islam kọ́ wa òun náà ní ká ṣe tí ó mú ìrọ̀rùn wá fáwọn èèyàn ìtọ́fà tọ́lọ̀ fi fún ọláàrí jẹ́nà ó gé igi kúrò lọ́nà àwọn èèyàn igi tó ní àwọn èèyàn lára ó gé kúrò lọ́nà àwọn ìlọ́lọ́run fi fún ọláàrí jẹ́nà lójú ọ̀nà ìmáàkọ̀tò ẹ̀dà àjẹ̀fàrí ìbẹ̀nu àwọn ṣú àbùdù ìmáàni nínú àwọn àpẹẹrẹ ìmáàni òun náà ní kí ẹ máa kọjá kí ẹ wá rí nǹkankan tó lè ní àwọn èèyàn lára lójú ọ̀nà ọlọ́run jẹ́ kí wọ́n rí kò tí ó tẹ́mẹ́lẹ̀ kò jẹ́ kó kọlu òwà ní pé ọ̀nà kò máa lọ gbígbé tí ó ní àwọn èèyàn lára kúrò lójú ọ̀nà ń bẹnu iṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa gbogbo ìgbàta bá rí opportunity ká ti iṣẹ́ dáadáa bó tilẹ̀ wù kíṣẹ́ náà kéré tó ẹ ká fi opportunity náà kéré nítorí pé tó bá dídọ́ gbẹ̀ndà al-qiyāmah bó tilẹ̀ wù kíṣẹ́ wù kéré tó faman ya'mal mithqāla dharratin khayran yarah bó tilẹ̀ wù kíṣẹ́ dáadáa bó kéré tó ọmọ èèyàn wa man ya'mal mithqala dharratin sharran yà yóò ṣe ti dé bó tilẹ̀ wù kí iṣẹ́ iṣẹ́ aburú kó kéré tó tó àdìjọ́ gbé dàlùkẹ́ àmọ́ wọ́n fi hàn yẹn. ọjọ́ yìí bàbá mi àfáà ni bàbá mi èèyàn ọlọ́run ni bàbá mi wàlíì ni kò ní sáǹfààní fẹ́nìkan kan yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi ọjọ́ náà lọ́mọ yìí yóò sá fún ọmọ ìyá rẹ̀ yóò sá fún bàbá tó bí yóò sá fún ìyá tó bí wa sahibatihi wa bani yóò sá fún ìyàwó rẹ̀ yóò sá fún àwọn ọmọ rẹ̀ kí ló fà tí ogun fi máa sá fúnra kò ní fẹ́ pàdé ìyàwó bàbá kò ní fẹ́ pàdé ọmọ ọmọ gan ò sí fẹ́ láti pàdé bàbá rẹ̀ nítorí kò sí ìrànlọ́wọ́ kẹtẹ́ nìkan kẹ́lẹ́ sí fẹ́ni kankan likulli mri'in minhum yawma idin sha'nun yughni nítorí pé ẹnì kọ̀ọ̀kan nínú wọn lọ́jọ́ náà ló ní àlámọ̀rí kan tó jẹ́ pé tiẹ̀ ti tó ìdí ń bẹ wájú rẹ̀ ó sọ̀fà ìdí ẹ̀ yẹn pé kò ní space tí ó fi ronú ẹlòmíì nítorí ibi tí wàhálà ọjọ́ náà tó lágbára ló ọjọ́ náà òun ni ọjọ́ àbámà yawma yanzuru al-mar'u ma qaddamat yadahu wa yaqulu al-kafiru ya laytani kuntu turaba ibi tí alámàdé ló ń lagbá dé àwọn kèfèrí wọ́n máa tàmá kọ́rọ̀ wọn sì sọ àwọn bí ìpẹ́ nítorí kí wọ́n lè bọ́ nínú ìyàwó rà lọ́jọ́ tí gbogbo èèyàn máa rí ìntòṣe òtísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó gbajúmọ̀ yẹn wọ́n ní Aisha radiyallahu ta'ala anha wa ardọ́ha ó bí òjíṣẹ́ ọlọ́run ọba léèrè wípé nígbà tó ti ọlọ́run ọba sọ pé tó bá díjọ́ gbẹ̀ndà al-qiyamah tuhsharuna 'ufatan 'uratan ghurla á gbé yín dìde lẹ́ni tí ò ní sí aṣọ lára rẹ̀ lẹ́ni tí a ò dábẹ́ fún gbogbo èèyàn ó dìde ní òun òun ní láti nù sàárì rẹ̀ wọ́n ní aisha wa sọ wípé qalat aisha fakultu ya rasulallahi annisa'u warrijalu arrijalu wannisa'u yanzuru ba'duhum ila ba'din ẹ̀rí pé lásìkò tá a wà lónìí tí wọ́n bá ní àwọn ọkùnrin àtàwọn obìnrin ó dìde ń hò ó lè má fẹ́ jọjú gan nítorí pé ṣe bí hò ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni àbára àwọn èèyàn tí wọ́n ń rìn hòhò ìrìn hòhò ó ti di fashion fọ́ọ̀kì ni àtòmìnrin ìrìn hòhò ó ti di fashion but Aisha radiyallahu ta'ala anha ó ní ìjọ gbẹ̀ndẹ̀ alqiyama ó ní èrè òjijì ọlọ́run ọlọ́run ó gbé gbogbo wa dìde ní hòhò ni ó ní ọjọ́ náà bóun ní wàá rí ṣé ọkùnrin àtòbìnrin wà máa wúra wọn òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ni qala al-amru ashaddu min dhalik al-amru ashaddu min dhalik ó ní èrè àyíṣà alámàrí náà ó lágbára tayọ kọkìnrin recognize pé obìnrin lè àti kóbìnrin recognize kọkìnrin lè ibi dálámàrí yóò ní agbára dé kìí ṣe àyè eré dípò pé ní kóòdà yìí rí náà pé obìnrin lélẹ̀ àbọ̀kìnrin lélẹ̀ tó ń ti pé gbogbo yẹn ń bẹ ní wò wọn anábì ní alámọ̀dé yẹn lágbára tayọ tó ń wò bẹ́ẹ̀ náà ni àwọn aránṣẹ́ ọlọ́run nínú hadith aisha bákanná radiyallahu ta'ala anha wa ardaha wọ́n ní annaha zakarat an-nar fabakat aisha rántí iná ó bá ń sunkún wọ́n ọlọ́run wá sọ fún pé ma yubkiki ya aisha kí ni nǹkan tó ń pa ọ́ lẹ́kùn ìrẹ́ àìsà ó ní qalat zakartu an-nara fa bakayt fa hal tadhkuruna ahlikum yawm al-qiyamah ó ní mo rántí iná ni inú bàtí mo fi ń sùn ẹwọ yàwó ànẹ́bì fa táwọn èèyàn fọ́n máa tara wọn lónìí bí ṣé wo kó àwọn àlìjẹ́nà nínú ráwàní ṣé wo kó àwọn àlìjẹ́nà nínú agbádá àyè gba ìdọ̀tí ọpọlọ àwọn èèyàn sì dọ̀tí débi pé wàláyì àwọn èèyàn kan bẹ tí wọ́n gba ọ̀rọ̀ yìí gbọ́ ibi tí wò kó àwọn àjẹnà nínú ráwà yìí. gbogbo ẹ bá ti gbìyànjú láti jẹ kó yé ẹyà àjọ ẹyà tó ká ní. àyíṣà ní èdè òṣìṣẹ́ ọlọ́run sẹ́yìn rántí àwọn àwọn aya yín tó bá ti jọ́ pé dàrú kìlá faqala. صلى الله عليه وسلم أما في ثلاثة مواطن فلا يذكر أحد أحدا أولي لا وعينتا كان إن كون ينجي أن كان أبو يارالي عند الميزان حتى يعلم أيخف ميزانه حتى يعلم أيخف ميزان ميزانه أم يقل نبتي وبيوس وكالي وبيسيرادا في أدمكان wọ́n gbé àwọn ike aburú sí agbọn kejì òsì ọlọ́run máa nígbà tí wọ́n bá gbé mìíràn lọ kalẹ̀ ó lẹ́nu kankan òní lájú ẹ̀rí kankan títí tí ó fi asàfin yìí ṣíṣe dáadọ́ òun ni ó tẹ̀wọ̀n yìí àbáwọn ike aburú. wàyí dàlkìtà àti nígbà tí wọ́n pín ìwé oníkálukú fún inú bá ti ẹnìkan ti ní ìwé tí wọ́n fún wa tó bá jẹ́ ògbẹ́ni àlùkẹ́yà ìwé tí wọ́n fún oníkálukú tó bá jẹ́ ògbẹ́ni àlùkẹ́yà àwọn ọ̀tọ̀ ti ìwé yẹn àwa náà là ń ọ̀tọ̀ rẹ̀ wọ́n fún wa níwé yẹn unedited bá a ti rìn dé mọ́sálásí yìí láti gbà ti dé láti ibi tá a ti ń bọ̀ tá a ti dà ní ìrẹ̀pá ń bọ̀ bá a ti dé tá a jókòó àsìkò tá a kú ìgbà tá a kú ibi tá a lọ gbúgbú lílọ bíbọ̀ wá pátá iná ló fàtà àwọn àwọn tí wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn tí wọ́n fi máa sọ wípé má lè hàn rẹ̀ ما لهذا البلاد لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها يروي irú wíwò wà lélẹ̀ tó jẹ́ sí pé kò fojú fo kékeré tàbí títóbi àyàfi lẹ́yìn ìgbà tó ṣe kéré lẹ́yìn ìgbà tó àkáǹtì fún gbogbo ẹ̀ ìwé tí wọ́n fún wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ wọn ni ìwé tá fi ọwọ́ ara wa kọ nítorí náà ẹ jẹ́ ká ṣe ẹ̀sà àwọn ìntàkọ̀sínú mìíràn ìta bá mọ̀ pé kò ní ìwà kárí lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùfẹ́yàmà ká jìnà sí ó ní lásìkò tí wọ́n fún wa níwè ẹnìkan kan ní ọ̀nà tí ẹnìkan kan hàtà yà àlà ha umura um, kitabiya hàtà yà aina yanfa aina yaqa o kitabu ṣe ń bẹ́ẹ̀ náà ọjọ́ wọn sọ pé ni ó ẹ̀dá kan wá wo rìsọ́ọ̀tì ni torí pé ibi ń bẹnu rẹ̀ ó ṣe é ṣe kíni ó ṣe gbé hàn yín ó ṣe gbé hàn yín títí tí yóò fi mà ṣe ntí ntí bá ń bẹnu ìwé náà ni ó di táàmì bí yóò ṣe gbàwé náà ẹnìkan kò ní rántí ẹnìkan tí yóò fi mà sí ọwọ́ ọ̀tún ni yóò fi gbàwé ni tàbọ̀ wọ́n sì tàbí ìwé náà burú débi pé wọ́n la wọ́n fi ọwọ́ òsì rẹ̀ wọ́n fi la igbá ya rẹ̀ wọ́n wà fún ọ látẹ̀yìn. kọ́nà kó sọ wa àyàkọ́ òkìtàbùhù àfi yaminihi am fi shimalihi am min wara'i dhahrihi wa inda sirat àti lásìkò tí wọ́n bá gbé gẹ́yìn tó bá gbé bíríìjì yẹn tó di jahannam tí gbogbo adájẹ gẹ́yìn wa in minkum illa wariduha gbogbo abájá lágbà bíríìjì yẹn kọjá bíríìjì kìí sọ àwọn bíríìjì tí tá a mọ̀ tọkọ̀ lè gbà fa àbí tí machine lè gbà fa. àwọn ìgbàwọ̀ ọ̀rọ̀ kan sọ pé lásìkò tí wọ́n bá gbé bíríìjì náà sórí jahannam àwọn ọmọ tuntun sẹ́mi pé inú ayé àti àkàlẹ́ ẹ̀ka wọ́tádọ́ òkúlù dájú hamlé hamlá hàn wọ́n lọ́mọ tuntun gan yóò wú ewu lẹ́sẹ̀kẹsẹ̀ irú orí ọmọ tuntun yóò sì ti funfun lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí ìbẹ̀rù àti fòyà yóò di arúgbó lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé bóòlù méjì náà rí adab Muhammad sallallahu alaihi wa sallam nínú ìgbà ọ̀rọ̀ fún ní àjẹkùnmínà ṣáà ẹ rí orí wa yìí ìdáàbò ẹwọ irun orí bí ẹ bá já irun orí ṣe hàn pé tó bá jẹ́ inú òkùnkùn kan ní èèyàn ní rí àbí kí èèyàn mọ̀ pé èèyàn mú nǹkan dání òjíṣẹ́ ọlọ́run bá ní ó tẹ́rẹ̀ ju orí wa lọ ní bíríkì yẹn ṣe hàn pé irú irú yẹn ìmánì lè yóò fi rìn kìí fi pé ọgbọ́n ìmánì nìkan àti iṣẹ́ dáadáa ìnìkan ló lè gbé yẹn kọjá lórí ẹ̀ lórí bóòlẹ́dẹ́ tẹ̀ bóòlẹ́dẹ́ dúró nínú ẹgbà ọ̀rọ̀ mi òjijì ọlọ́wọ́ bá ní ó ṣáàpù ju bléèdì lọ bléèdì bẹ́ẹ̀ mẹ́lẹ́ òjijì ọlọ́wọ́ bá ní ó ṣáàpù ju bléèdì lọ òjijì ọlọ́wọ́ Muhammad ó ní tòun ti bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ náà wọ́n ti jẹ́ pé wọ́n kọjá lórí ẹ̀ nígbà tí wọ́n kọjá ni kalbar ẹ̀mọ̀tí tí sẹ́mà bá mú tó bá méjì náà yìí tẹ́ rí iná tí ó padà yẹn bẹ́ẹ̀ lẹ́nu mi ò kọjá lọ kò sẹ́ ẹ̀mọ̀ fún òun kọjá lọ ṣé nítorí bó mi ní sáyẹ́ òfin rí rẹ̀ mọ́ ìgbàgbọ́ rẹ̀ àti iṣẹ́ dáadáa rẹ̀ àti jugbájúṣe sílẹ̀ fọlọ́run rẹ̀. ẹlòmíì ò kọjá ní kíkọjá ẹni tí ó ń sáré lórí ẹsìn ẹlòmíì ò kọjá ní kíkọjá ẹni tó ń rìn ẹyìn má di irú wàhálà téèyàn ó ṣe téèyàn bá rìn kọjá tí sì ń wo ní tí ń nísàlẹ̀ rẹ̀. òtítí ọlọ́wọ́ bá ní ẹlòmíì yóò kọjá ní kí kọjá ẹni tí ń rákò ní nínú wọn láti lẹ́ni tó kọjá nínú wọn láti rí àwọn tí wọ́n dà sínú rẹ̀ kọ́nà ọgọ́sọ̀ òtítí ọlọ́run bá yẹ láwọn àyè lẹ́sẹ̀ta yìí àti àwọn ànẹ́bí ọlọ́run ò ní béèrè fún kankan àyàfi ní ara wọn nínú àwọn tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà òun náà ni sísún oòrùn mọ́ àwọn ọmọ ànẹ́bí ádámà oòrùn tí àwọn ní mímọ̀ àsìkò wa wọ́n ní lásìkò tá a wà yìí ó wà ní ninety three million miles à ń pariwo orúmú ninety three million miles ọjọ́ náà sẹ́lá muhammad sẹ́lá ní àdàpadà wa kọ́dọ̀rọ̀ míì one mile sàbí tó gbà bí ìfìyàn wa ni olóhùn mà sí míìlù yẹn sábẹ́bí wílé de lárúbáwá ó ní ṣé màsáfà ọ̀nà ni ẹgbẹ́ ṣe máìlì sí distance ni àbí mil in tí àwọn obìnrin máa ń kìbọnú agolo tìró tí wọ́n bá fẹ́ lé tìró lédè lárúbá òun náà meal ni olóhùn ọ̀mọ̀ sí distance làdánigbà lérò ni àbí meal tí wọ́n fi máa ń lé tìró yẹn làdánigbà lérò gbogbo èyí yòówù sani bí bá gbà lérò nínú ẹ̀ ntó wà ní ninety three million miles tí wọ́n á padà sí one mile bó lẹ́yìn òpin yóò gbóná. kò sí iyèméjì nínú wípé ọ̀jọ̀gbọ́n ẹni tó gbọ́n alikẹ́yẹ mọ̀lìdáná nafsahu wa amila lima ba'da al-mawt òun náà lẹni tí ó sì ti òfẹ́ mi ara rẹ̀ ó sì ṣiṣẹ́ di ẹnjí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú la yarhal hatta la yarhal biduni zaad. títí tí òfin ní bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ láì sí ohun ìpèsè tí ó fi rìnrìn àjò náà. nínú ìrìn àjò yìí ó yẹ kí èèyàn jẹ́ ẹni tó ní fíkì ẹni tó ní àgbọ́yé torí pé àgbọ́yé ẹ̀sìn ẹ̀rí pé tàbá fi ìrìn àjò ilé ayé gan tàbá fi ṣàpèjúwe èèyàn méjì wọn lọ destination kan náà ṣùgbọ́n ẹnìkan mọ̀nà ju ẹnìkan lọ ká ní ó débẹ̀ ẹni tó ṣe kí ni ẹni tó mọ̀nà. bẹ́ẹ̀ náà ni ìrìn àjò ọjọ́ gbẹ̀dẹ̀ àlàkẹ́yàmà. àgbóyé nípa bóòlè yẹn sí rìnrìn àjò náà yóò jẹ́ kí ọ̀nà ọ̀nà kó kúrú yóò sì jẹ́ kí ohun ìpèsè tí yóò fi rìnrìn àjò tó dìnà yẹn ohun ìpèsè tí yóò kó nínú àsìkò tó kéré ohun ìpèsè tó ṣe kéré ohun ìpèsè tó pọ̀ ni nínú àwọn àpèjúwe tá a ti mú lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà àgbọ́yé tó jinlẹ̀ nípa bóòlù àti dàníyàn àgbọ́yé tó jinlẹ̀ nípa bóòlù àti dàníyàn bóòlù àti dàníyàn gbogbo alama hadithi sani Muhammad sallallahu alayhi wa sallam tó ti fún wa níro ẹni tó gbèrò tó ṣe ń bí à ń tẹ̀lé alàbẹ́dọ̀ nípa olówó kan àti náwó rẹ̀ sójú ọ̀nà ọ̀rọ̀ wọn ba ó wá ìmpírẹ́sì rẹ̀ wá ní ah tọ́nà bá lọ fún èmi náà ní owó tọ́lọ́ irú owó tọ́lọ́ fún ẹrú rẹ̀ ní èmi náà bá ná irú owó tí ná sórí ọ̀nà ọ̀nà ọ̀nà adé Muhammad ó ní àfònirú ládàá owó tí owó ò ní kọ̀bọ̀ ṣùgbọ́n àfònirú ládàá owó tẹ́ni tó ní owó náà ti ná eléyìí iṣẹ́ kí ni iṣẹ́ kí láǹtẹ̀ iṣẹ́ ọkàn iṣẹ́ ọkàn irú bá ṣe jókòó jókòó yìí nìsín èyí dà níyàn pé èyàn fẹ́ jókòó mọ́sálásí de irun ìṣá iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ẹ̀sìn kan nà jíjókòó lẹ́yìn irun kan di irun mi dà níyàn pé mo fẹ́ gbọ́rọ̀ ọlọ́run. dàníyàn pé Mama ma sàṣàlátù fún títẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àbí lásìkò tí mo fi ń gbọ́rọ̀ ọlọ́run yìí mo ń jókòó dè irun mo ń gbọ́rọ̀ ọlọ́run máa ma ṣe istighfar ó di mélòó ó di mẹ́ta. ibi ìdánilẹ́kọ̀ọ́ tí mo ń lọ yìí máa lọ máa lò ní opportunity láti fi sokun ẹbí pọ̀ pẹ̀lú àwọn ọmọ àyà mi ó di mélòó ó di mẹ́rin tá a bá farabalẹ̀ tá a bá jókòó dáadáa àní àní ka in tí ó dín ní méjìlá ní ìta lè dà lánìyàn lórí pàǹpọ̀ wà ní. àníyàn yẹn lọ́wọ́ kì í ṣe kẹ́lẹ̀ lọ́wọ́ kì í ṣe yẹn lẹ́sàn ẹni tó láàníyàn ẹ̀yọ̀ kan kò di pé ẹni tó dà níyàn nǹkan mẹ́ márùn-ún mẹ́fà méje yẹn ẹni tó dà níyàn nǹkan yẹn ọ̀kan yẹn òun náà ń bẹ ní the same position ẹni tó dà níyàn nǹkan méje ṣùgbọ́n bóyá àgbọ́yé wọn nípa níyàn dídà ó ṣe jẹ́ nìkan ó yàtọ̀ tó. nínú àwọn kọ̀wáìtì tí ó ṣe pàtàkì tó yẹ ká mójútó nínú bí a ó ṣe pèsè di ọjọ́ gbẹ̀ndà kìyàmà òun náà ni kọ́ ìdá táwọn olùmọ̀ ń pè ní láìsára fìlkúrà láìsára fìlkúrà ìsára òun náà ni kíyàn gbé ọlá fún bùkátà ẹlòmíì lórí bùkátà jẹ òun lọ́wọ́ bá sọ pé wọ́n yóò fi rúnà àlà àǹfóṣíhìm walau kana bihim khasasa tọ́nà wọn bá fi yin àwọn ará Madina wípé nígbà táwọn muhajirun náà dọ́dọ̀ wọn wọ́n ṣetán láti láti tẹ́ àwọn muhajirun náà lọ́rùn káwọn ṣe kí ni káwọn káwọn fara da èyí tí ó bá gbà ṣùgbọ́n ìsá àṣìwá lójú kòkòrò nípa rẹ̀ ni nínú àwọn ohun tí kìí ṣe ìdáàbí wá ìsúnmọ́ ọlọ́run ọba àwa méjì la fẹ́ mu mi ṣùgbọ́n omi kan ló wà àwa méjèèjì la ti fẹ́ mu mi omi yóò sì lè ṣe kí ni kò lè tún ọ̀yàn méjì ẹnìkan wá yọ̀ǹda fẹ́ nìkan eléyìí la ń pè ní nìṣà. àti tó bá fara jọ ṣùgbọ́n àwọn olùmọ́ni a kì í ṣerú eléyìí nígbà tá a bá ń wá ìsúnmọ́ ọlọ́run torí ọlọ́run bá ní wasari'u ila magfiratin وفي ذلك فليتنافس المتنافسون منافسة لكن الله نكاسي ká ṣe nípa àwọn iṣẹ́ ìbáàdà lápèjúwe omi omi àlùwàlá afẹ́sẹ̀ àlùwàlá akọ adébítájì sàlùwàlá èèyàn méjì mẹ́ta mẹ́rin wọ́n wọ́n bu omi tán omi bá wọ́n bu omi àlùwàlá omi bá tán omi tó tí ó tó èèyàn mẹ́rin ló wà nílẹ̀ àwọn èèyàn kan sì wà tí omi tómi ò dórí wọn àwọn tómi ò dórí wọn yẹn tí wọn bá padà wá tí wọn bá gbìyànjú àti rí omi tí wọn bá rí kí ni wọn ṣe wọn ṣe bẹdẹlù àlùwàlá pẹ̀lú omi ní náà nìkẹyà mọ tá a bá rómi ni àbá ti ṣe kíni àbá ti ṣe tẹyà mọ ayé pé omi ni ẹsẹ àkọ́kọ́ òun ló bí ṣe kíni òun jù nínú irú ìṣesí yìí àfẹ́ kó gbé omi àlùwàlá jẹ fẹ́lẹ̀ omi tí ìwò fẹ́ ládàá ni. àbí ní sáfù wájú abẹ́ agbẹ́rùn àwọn èèyàn wá ń àjọsì ní sáfù fèsì kan wá sílẹ̀ níbi táwọn èèyàn ń àjọsì àwátá wà lẹ́yìn fèsì kan wá sílẹ̀ ní sáfù wájú ká sọ pé kí wàá máa tiẹ̀ kan sílẹ̀ ìwọ́n kọ́ láì sáárá fìrìkúrà èyí ṣe wọ́n ti ẹlòmíì àwọn sàbí òjíṣẹ́ ńlá Muhammad èèyàn méjì sí mẹ́ta mẹ́rin ní ọ̀rọ̀ ṣe sófin débi pé wọn a máa ṣe kúrò àláàrin wọn kí lè sọ pé ànábì èmi mo ṣáájú rẹ̀ débẹ̀ lè sọ pé èmi mo ṣáájú rẹ̀ débẹ̀ èmi mo ṣáájú rẹ̀ débẹ̀ wọn a ṣe kúrò àláàrin wọn ìgbòdà nígbà tó ti di fanfan ẹ jẹ́ ká ṣe kúrò àláàrin ìwọ́mù kan. ẹ̀wò ibi tó di sábùbà kátó gbèrò àkọ́kọ́ wo àkọ́kọ́ wo ta ló wà ta ibodè dáàbì yẹnjú rẹ̀ pé ọ̀ya ẹ̀tẹ́rà ẹ̀ lọ́kùn nítorí sáàbù kíni sáfùwájú. abẹ́ ti ṣe dáadáa kan kò lágbára láti ṣe ó mẹ́lò ní ìrántí wọn náà lágbára láti ṣe ṣùgbọ́n wọ́n fẹ́ràn owó tiẹ̀ ju ládàá náà lọ ó wà lọ pẹ́ lómi wàá tó ṣùgbọ́n tó wá ní pé wò lágbàá ṣùgbọ́n wọ́n rí rẹ̀ rí fẹ́ dáadáa náà ó wá mẹ́ni tó lágbàá àdáàlù alàlàfẹ́yìrì kàfàáìrì yóò adá ìjẹ́ bí ẹni tó ṣe kíni ẹni tó tọ́ka ẹ lòmíì lọ sí ìdí iṣẹ́ dáadáa ṣùgbọ́n iṣẹ́ dáadáa àfẹ́ kéèyàn rí opportunity àti iṣẹ́ dáadáa kó في القرى aw dúró báyìí nítorí àṣìkò bí ìdínlá ìsọ̀bàrà wa ta'ala tí ọlọ́run bá sọ àjòjòkò tí ó ń bọ̀ lọ àwòtẹ̀ síwájú ní abẹ́ tọ́pìkì pẹ̀lú àwọn wọ̀sáìl àwọn ọ̀nà tí ó ràn wá lọ́wọ́ lórí ṣíṣe iṣẹ́ dáadáa àti títẹ̀lé ìkọsẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sẹ́lẹ̀ nípa iṣẹ́ dáadáa náà bí idin láti tabaraka wa ta'ala wallahu rẹ̀ náà. Excellent. àkọ́kọ́ ni kírísítẹ́nì ọ̀rọ̀ náà ti ń sọ ní ìṣèjọ nípa tí wọ́n yà ní kí ni bridge bridge náà pé àwọn mùsùlùmí ní gbogbo ẹ̀dá àtúnṣe àti ìgbésùn nítorí náà ni pé gbogbo gbogbo ẹ̀dá ni ó lórí o kò ìmínkùn ìlà wà nínú náà. náà. Now. Báwo ni ìrìn rẹ̀ tí yóò dára ló àbí yóò kí ni? Ọwọ́ rẹ̀ ni ó pọ̀. Ọwọ́ tó ń fi ìjọba kò rẹ́jẹ̀ o. bóòlù ṣe mọ̀ pé ọwọ́ pípọ́n yẹn ní nǹkan sùn. gbogbo àwọn wọn kọ́ ẹ̀fẹ́ ti gbé. yọ ọjà wẹ̀ ọjà alábàjá wọ ọjà wẹ̀ láti ẹ̀sìn pé kó o ìlú wọn fún ìlú nínú àdéhà tó wáyé bá ti fún ìlú ìlú tó sún méjì so tó bá jẹ́ inú àwẹ̀ owó owó kò kò. àti ìdíjà ọba ti fún ẹ̀ àwọn ẹ̀sẹ̀ ní pé that bí ọ̀sàwẹ̀ yóò já àwẹ̀ ṣùgbọ́n ní wọ́n já àwẹ̀ tó já báwo wọ báwo ni àwẹ̀ ti yẹ. ilé mòfin sọ pé ajẹ́ pé nínú àwẹ̀ ìgbà tí èkú ti rẹ́ jẹ́ kò ní wulẹ̀ já àwẹ̀ bọ́wọ̀ rẹ̀ pọ́n bọ́wọ̀ rẹ̀ pọ́n. Allahi um, um, eléyìí is a very strange scenario but nǹkan tó fojú hàn nínú ṣẹ̀ríà ni pé uh, ṣẹ̀ríà so ìdájọ́ dídárùn dúró um, pípàwẹ̀ tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ tí àlàáda obìnrin tó bá dé sí tí kò gbọdọ̀ ṣe ṣẹ̀ríà so má rírí ẹ̀jẹ̀ sẹ́yẹ́sì ṣẹ̀rí àsomọ́ rírí ẹ̀jẹ̀ so àti dídá ẹ̀jẹ̀ rírí rẹ̀ àti dídá rẹ̀ àyàfi hálà tó ń pè ní hálà istihada èyí nǹkan ọ̀tọ̀ ni ìdájọ́ wa lè máa so mọ́ dídá ẹ̀jẹ̀ ní àwọn situations kan ṣùgbọ́n a rẹ̀ ẹ̀jẹ̀ náà kí ìdájọ́ tó sọ̀kalẹ̀ ṣùgbọ́n nínú ìṣèjì ẹni tí kò rí ẹ̀jẹ̀ yìí ṣé a sọ pé kó má ti hàn láti júwe a lè sọ pé kó má ti hàn torí pé ìdí táàtì ní kó má ti hàn kò ṣe kí ni kò ṣẹlẹ̀ ìdí táàtì sọ pé kó má ti hàn kò ṣẹlẹ̀ sẹ́yìn tó kó wípé kó má ti hàn àbí kó má gbáwẹ̀ nítorí pé ọwọ́ rẹ̀ pọ́n yẹn sẹ́yìn uh, kò kò níbi tí a lè fi tì sí ìyẹn ni pé tá a bá ní kó má kírun àlẹ́ nìkan tí a lè sọ pé kó má kírun sẹ́yìn tàbí ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ súnmọ́ lásìkò yẹn àbí kò gbọ́dọ̀ wọ mọ́sálásí àbí kò gbọ́dọ̀ kírun àbí kò gbọ́dọ̀ pa ọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àlẹ́ yìí tá a lè fi sọ pé kó má kírun bẹ́ẹ̀ bá ti lẹ́yìn tá a lè fi sọ pé kó má gbára ìsúnmọ́tò wọn ti bẹ́ẹ̀ ṣáà látún ṣe ìwádìí rẹ̀ lọ́dún eléyìí very strange scenario. Wàhálẹ́kùn sọ́ra àwọn ọ̀la. Ní èlé ṣe àníyàn mélòó, èlé ìdáníyàn mélòó fún ìṣèkẹ́ náà. Náà. Wá wúwo ẹni tí wọ́n bá wẹ̀ wọ́n jà tọ́jú. Náà. Lọ́jọ́ pé àwọn tó ṣàwẹ̀ bí àwọn lásán àti lásán. Bí àwọn ó bá fọ́ọ̀nù ní ọjọ́ tí èlé ti dúdú. Lọ́jọ́ pé ẹ̀rọ tó ń gbà wẹ̀ wọ́n jà tọ́jú náà àwọn olùmọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa <clears throat> irú ìṣesí pàápàá jùlọ ohun tó náà ṣe pẹ̀lú pẹ̀lú àwẹ̀ ẹni tó jẹ àwẹ̀ Ramadan lápẹjùwe ẹni tá àwẹ̀ Ramadan ó jẹ àwẹ̀ Ramadan mi mélòó kan bẹ lórí ẹ títú ṣàwà ó sì fẹ́ gba títú ṣàwà só gba só san Ramadan kó sì dàníyàn uh, títú ṣàwà tó lè san Ramadan kó dàníyàn títú ṣàwà wọ́n ní alára uh, kó gba Ramadan rẹ̀ lẹ́tọ̀ kó sì gba títú ṣàwà rẹ̀ ní ní ọ̀tọ̀ bákan náà àwọn ní àwọn àwọn iṣẹ́ tí máa wọnú ara wọn nínú àníyàn ó gbọ́dọ̀ jẹ́ àwọn iṣẹ́ tí wọ́n ṣe kí ni tí wọ́n gun orí ara wọn pàápàá jùlọ tíṣẹ́ náà bá jẹ́ irú kan náà ààwẹ̀ àti kí ni àtàwẹ̀ eh, àwẹ̀ náfìlà mọ́ndé àtàlàmísì náfìlà ni àwẹ̀ eh, tásúwà tàbí aṣúra òun náà náfìlà ni sẹ́yìnsì so wọ́n ní wọ́n pe kíní kan ní ìndẹ̀rọ́dùn adínà fìlàdà iṣẹ́ tó kéré yóò wọnú iṣẹ́ tó ṣe kéré iṣẹ́ tó tóbi so ìyá pẹ̀lú àwọn olùmọ́ wa pọ̀ lórí masala yìí ìyàpọ̀ inú pọ̀ lórí masala náà débi pé àwọn arínú àwọn olùmọ̀ tó ṣe tawakuf tí ò se fatuwa pẹ̀lú nǹkan kan lórí ẹ̀ ètò ọ̀gá fi balẹ̀ sí jùlọ náà ni wípé tí iṣẹ́ bá jẹ́ tí iṣẹ́ bá jẹ́ irú kan náà tó bá jẹ́ irú kan náà tí kì í bá ṣe pé àsìkò bá há fún ṣíṣe méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ ni ètò ọ̀gá fi balẹ̀ sí jùlọ ni pé kéèyàn ṣe kéèyàn kéèyàn dá gbogbo ẹ̀ ṣe kéèyàn kéèyàn dá gbogbo ẹ̀ ṣe so irú tahiyatul masjid àti raka méjì nínú raka mẹ́rin kéèyàn máa kí káyìlá òtótó sẹ́yìn àwọn olùmọ́ni èyí lè dà níyàn raka méjì rọ̀wájú kéèyàn ti fi àníyàn tahiyatul masjid ṣe kéèyàn kí ẹ fà ní àtàhíyàtul masjid sínú rẹ̀ nítorí pé wọ́n ní ìdíṣẹ́rí àgbà nírú náà ni pé kéèyàn kíráka méjì kéèyàn tó ṣèké ni kéèyàn tó jókòó ṣèké yẹn bá kíráka méjì whichever irú ráka méjì kéèyàn bá kí ó ti satisfy ìtànpẹ̀ ní tahiyatul masjid wallahu ta'ala a'lam ṣùgbọ́n tí iṣẹ́ bá jẹ́ mutanawwi'a sẹ́yìn sìn irú àpèjúwe tá a mú wá rẹ̀ tán jíjókòó di ìrun iṣẹ́ tó dá dúró ni títẹ́jú gbọ́ ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ tó dá dúró ni ṣíṣe ìrántí ọlọ́run láti gbèké wà lórí ìjókòó yẹn ṣíṣe istikfa ṣíṣe tàbí tàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iṣẹ́ tó dá dúró ni láti gbèké ń bọ̀ láti lé pé à kí lágbájá àti lágbájá tàbí ìlera àtúnjọ mẹ́ta iṣẹ́ dáadáa náà tó wọn náà ṣe tó dá dúró ni wallahu ta'ala lọ́rọ̀ sẹ́yìn náà. ẹ̀wù ìwé ìjọba jí yìí lọ́la tó jù bá wọn ẹgbẹ́ inú tí mọ́sáàsì. náà bẹ́ẹ̀ bá wá wọ mọ́sáàsì bẹ́ẹ̀ ni kí. òsínà ìpín òsínà ìpín ní kéyìn àwọn arínú àwọn ọ̀nà ṣẹ́ẹ̀kì bẹ̀rẹ̀ ní rahman allah ta'ala wọn ni kọ́lá bí ìpín ní mọ́sáàsì wọn ni ní musallal eid ìyẹn lè kí tahiyatul masjid ní musallal eid níta gbangba ibi dáa ti wọn lọ kí ìdí lọ́dọọdún ó lè yẹn lè kí tahiyatul masjid nítorí pé ó ti fún àsìkò tá a ti lọ kí ibi bẹ́ẹ̀ ó ti gbàdájọ́ masalasi ó ní tí o bá gbàdájọ́ masalasi alẹ́ Muhammad sàṣẹlẹm kò bá ti sọ pé káwọn obìnrin tí wọn ò ní ìrùn fún oṣù kìnnì kí wọn jìnnà tó bá ti pé ibi tá a ti lẹ́kí ìyẹn kò bá gbàdájọ́ masalasi kò bá anabi ò bá ti sọ pé káwọn obìnrin tí wọn ò ní ìrùn fún oṣù kìnnì kí wọn jìnnà so ibn Uthaymeen rahimahullahu ta'ala ó ní èèyàn lè kí tahiyatul masjid kódà bó jẹ́ musalla al-eid so téèyàn bá lè kí ní musalla al-eid kíkí ní masallaci ní bábí ní bábí awla òun ló fi lẹ́tọ̀ọ́ jùlọ wallahu a'lam náà wàlẹ́ sẹ́lá. náà náà. lórí tó owó kíni owó kíni pàṣẹ́ntéèjì yẹn owó kíni. kíni wọ́n pè tó bá jẹ́ pé interest ni wọ́n pè ní tó fi fọ ìpínyà lọ́kàbalẹ̀ ní pé kí mùsùlùmí jìnà sí mo rò pé wọ́n ọlọ́kàn tí wọ́n ṣe tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ pé ọlọ́kàn tí nígbà tí three months gbà tó yẹ pé interest free táwọn mùsùlùmí fáìtì fún yóò àwọn èèyàn tó jẹ́ interest free free tó yẹ pé charges tó wà lórí ẹ̀ charges ni processing charges ni sẹ́yìn sì fẹ́ẹ́ gbé ìgbà tí wọ́n fi owó tí wọ́n fi process ẹ̀ ni wọ́n charge ni sẹ́yìn sì ní ẹ̀ kò sílẹ̀ ìdí mẹ́sàn-án mẹ́yìn tí wọ́n categorically sọ pé uh, interest ní percentage báyìí interest báyìí no attract then and uh, èèyàn san upfront ní àbí èèyàn san lẹ́yìn ọ̀rẹ́ yìí uh, uh, kí mùsùlùmí ṣe kí ni kí mùsùlùmí ó jìnà sí wallahu a'lam náà malik sira. Naam. Naam. Naam lọ́dọ̀ ìdàgbọ́ bẹ́ẹ̀ lọ àkókò pẹ́sẹ́ǹtì ọlọ́ọ̀bì dáàbò ọlọ́ọ̀bì dáàbò. náà ṣe ilé ayé ní òjì tẹ̀lẹ̀ ilé ayé ní òjì tẹ̀lẹ̀ gbogbo àwọn nǹkan fòyà yẹn sẹ́yìnsì àwọn nǹkan fòyà yẹn á gbé apá gbogbo ilé ayé rẹ gbogbo èèyàn òkú àwọn àti tẹ̀ gbé gbogbo èèyàn dídé tábà gbé gbogbo èèyàn dìde tán iná kó jáde láti area Syria ni ó lé àwọn èèyàn tí ó kó wọn jọ tí gbogbo wọn máa ta iná yẹn lọ́wọ́ fi lé gbogbo àwọn èèyàn tí ó fi kó wọn jọ sí àràfàtú sáà tí ó fi kó wọn jọ sójú kan náà lásìkò yẹn ni gbogbo àwọn lẹ́yìn ìgbà yẹn ni gbogbo àwọn nǹkan ìfòyà yẹn ni ó bẹ̀rẹ̀ sí máa ṣẹ́gi ni ó bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ so kìyàmà kìyàmù sáà yóò ṣẹlẹ̀ lórí ìwọlé lórí ilẹ̀ tá a wà yìí sẹ́yìn sí nǹkan tí àwọn àdìsí yẹn fi hàn ní àwọn àdìsí gangan wọ́n dárúkọ àwọn àlù débi pé ní àwọn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń gbà yẹn mọ̀ láti nàìjíríà nǹkan ṣe wá láti nàìjíríà láti sá dé ilẹ̀ yẹn ló fà sẹ́yìn pé ibi táwọn fìtínà ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí concentration of blood shedding wà lọ́wọ́lọ́wọ́ báyìí ayé àdébà Muhammad sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ń pa àwọn fìtínà yẹn tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn agbègbè ibẹ̀ yẹn náà sì ni ọlọ́run ti kó ibẹ̀ ni iná ó lé àwọn èèyàn lọ láti lọ sí kì í ṣe wàhálà kékeré ṣùgbọ́n lọ́jọ́ náà ọlọ́run fi àwọn ẹni tẹ̀ yóò fi wọ́n láyà báyìí bí wàhálà yẹn ti lágbára tó wọn ò ní gbọ́ wàhálà kọ́nà kó wọn sáyẹ kàwá fún un wallahu ta'ala alam subhanahu wa ta'ala alhamdulilayi sallallahu alayhi wa sallam